Ìdásílẹ̀ àti ètò ìjọba Nàìjíríà jẹ́ ìjọba tiwantiwa, àwọn ará ìlú ni wọ́n máa ń yan àwọn olórí, ìjọba náà jẹ́ olùṣàkóso aláṣẹ ti orílẹ̀-èdè. Ìpele mẹ́ta ló wà ní ìjọba: a ní ìjọba gbogboògbò, ìjọba ìpínlẹ̀ àti ìjọba agbègbè. Apá mẹ́ta ìjọba ló wà: a ní aláṣẹ, adájọ́ àti aṣòfin. Aláṣẹ wọ́n máa ń pa àṣẹ wọ́n sì máa ń ṣètò ìmúlò èyí tí ó máa jẹ́ àǹfààní fún ará ìlú. Wọ́n máa ń ṣètò ìṣúná náà. Adájọ́ wọ́n máa ń ṣe òfin wọ́n sì máa ń ṣe àbójútó ìṣúná àti àwọn ìpinnu tí àwọn aláṣẹ ní láti pàdé. Wọ́n ní agbára láti yọ ọmọ ẹgbẹ́ ti apá aláṣẹ ìjọba ẹ lè yọ aṣòfin àgbègbè yín fún àìṣe aṣojú yín dáadáa aṣòfin wọ́n máa ń túmọ̀ òfin wọ́n máa ń ṣe ìdájọ́ wọ́n sì máa ń yanjú àríyànjiyàn